ẹ mọ̀ pé ní gbogbo ìgbà ni wọ́n máa sọ pé pọ́n update bẹ́ẹ̀ni ní ti oṣù tí a wà nínú rẹ̀ lóṣù ní oṣù oṣù eléyìí tí a wà nínú rẹ̀ yìí èyí tí ó ń trend jù lọ́wọ́lọ́wọ́ ìyẹn ni Facebook ìyẹn ni two billion two billion. sọ pé àwọn ènìyàn wà active lórí ẹ. ẹ ẹ ah, ah, mo ti no no no ìwọ náà wàá gbà fọ́ gẹ̀gbẹ̀ngbẹ̀. àwọn ọ̀rẹ́ àtijọ́. mo sọ fún ẹ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní pé social network àti social network àti mm-hmm. social network application nǹkan àkọ́kọ́ eh. tó ń trend jù ní Facebook torí pé eh, èmi gan fẹ́ràn rẹ̀. àti èwo ni wọ́n kọ́ gbọ́jú gbàgbà tí wọ́n dàgbà tó kọ́ mọ̀ eh? social media ah. network ló kọ́ mọ̀. Ah, ìyẹn ó jọ pé Facebook náà ni. irọ́ irọ́ irọ́ Facebook ni kò ṣe kó jọ pé Facebook náà ni Facebook ni kò ṣe kó jọ pé Facebook náà mo rántí gba ẹ̀kọ́ tá a fi ṣe registration ó máa take a long period of time. Ah, mo rántí gba ní sùúrù mo rántí gba ẹ̀ gbà tí mo fẹ́ máa lo Facebook àbúrò mi gan ló bá ń ṣe torí mi ò mọ owó ẹ àbúrò mi ah, ah, ẹ sí lórí Facebook kí wàá ní kí kí kí kí wàá lẹ kí lẹ ń ṣe nígbà tẹ sí lórí fún mi kí náà ṣe ń bẹ mi ò dẹ ní ju ọ̀rẹ́ mẹ́wàá lọ mi ò kí àṣẹ mm, mi mi láìkì mi mm, kì í ṣe ìgara torí pé ó ti mọ́ mi lára mi láìkì pé bóyá à ń pé èèyàn ń kó ọ̀rẹ́ ju èèyàn ń ṣe kí ìgbà yẹ ọ̀rẹ́ mẹ́wàá ni mo ní. nísìnyí wá kọ́. ah nísìnyí jẹ́ kí n parí story mi àbúrò mi bá ní ah, àǹtí mi o tẹ bá fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kọ́ mọ̀ yín dáadáa lórí Facebook ẹ máa máa accept request àwọn ènìyàn ah mo ní àtẹ etí mo mọ àtẹ etí mi ò mọ ó ní ẹ máa máa accept wọn ni ah bí mi náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn o lára àwọn nǹkan tí WhatsApp ń ṣe Facebook náà ti ṣe. Hmm, hmm, mi ò mo disagree. ah ah mo disagree. nísìrò eh, WhatsApp ń ṣe ń ṣe live streaming wọ́n ṣe fídíò wọ́n ṣe fídíò ẹ̀yin lẹ́mọ gbogbo yẹn àmọ́ Facebook àwọn náà wọ́n ti ṣe fídíò chat wọ́n ti ṣe live wọ́n ti ṣe o lè bá àwọn ọ̀rẹ́ tẹ́ pé wà lókè òkun wà níbi kan wà ní Zamfara wà ní Taraba wà níbi o lè bá sọ̀rọ̀ lórí Facebook wọn náà ti wá rí sí pẹ̀lú research pẹ̀lú gbogbo ìwádìí tá a ṣe Facebook ó number one two billion users monthly. ẹ ṣe wá tún lọ ti ẹlẹ́ẹ̀kejì mm. òun ni ibi tí a ti máa sábà wo àwọn fídíò tá a máa ń stream àwọn fídíò lóríṣiríṣi ìyẹn ah, YouTube eh, ìyẹn one billion one billion nínú oṣù yìí user. YouTube. Yes. YouTube. Kí wá ní kí gangan ni YouTube wà fún? Ẹ eh, gẹ́gẹ́ bí ìtẹ́bi sọ YouTube wà fún ni pé ó jẹ́ ibi tí a lè ti wo àwọn àwòrán, àwọn fídíò, àwọn fọ́nrán àgbéléwò tí àwọn èèyàn ti ṣe tàbí èyí tí ó ṣẹ̀ jáde. Tá a bá lọ sí orí YouTube sí, a máa tó bá search fún oríṣiríṣi àwọn fíìmù káàtẹ sọ ní ti ilẹ̀ yìí àwọn ti òkè òkun tẹ pé bó ṣe ń ṣe bó ṣe ń ṣe ni kí wọ́n post ẹ̀ sí YouTube fáwọn yẹn láti wò. irú àwọn gbogbo àwọn iṣẹ́ wa náà lórí Orísun gbogbo pátápátá lè wò. gbogbo pátápátá fáwọn tó wà láǹfààní láti wò ní wákàtí ọ̀wọ̀ yìí mm. wọ́n lè lọ sí orí YouTube platform wa ekene láti lọ wò tó máa máa wo gbogbo àwọn iṣẹ́ tí a ti ṣe ọlọ́kùnrin jọ̀kan wọ́n tún pé àwọn èèyàn tún láǹfààní sí pé tòótọ́ pé nǹkan tí èèyàn bá fojú rí Mm. wọ́n ní pé àwọn èèyàn gbàgbọ́ sin is believing nǹkan tí n bá fojú rí ńgbà míì mi ò lè gbàgbọ́ mm. mo ti rí àwọn oríṣiríṣi ohun tó wọ́n sábà post orí YouTube nípa bí a ṣe lè fi ẹ̀rọ a lè fi àwọn èso a lè fi charge fóònù wa a sì máa kọ́ wa lórí ètò lọ́jọ́ kan a máa kọ́ yín lọ́jọ́ kan mo rí pé àwọn kíni ó jẹ́ kí a mọ̀ wípé nítòótọ́ ni ìmọ̀ ẹ̀rọ gbàlódé kíni ó ti ń gbèrú sí ní ojoojúmọ́ tó bá tún wà wò ní ti YouTube yẹn mm. ó tún wá nìkan tó fẹ́ fara pẹ́ YouTube hmm. ìyẹn ní ti Instagram Instagram táwọn ti Instagram yìí mo rí pé seven hundred million làwọn èèyàn tó ń lo ti Instagram yìí. Hmm, seven hundred million. yes kí ni ìtumọ̀ sọ pé àwọn tó ń lò because òun náà fẹ́ fara pẹ́ YouTube and post àwọn fọ́nrán sí ṣùgbọ́n ti Instagram yìí a máa tún wá kọ àwọn ọ̀rọ̀ sí wọn fọláfẹ́ láti kọ àwọn ọ̀rọ̀ sí pé ah ok èmi báyìí báyìí mo wà o èmi hmm. Elijah àbò ah, wà ní ní studio tí mo ti ń ṣiṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ rí o ok wọ́n pè yẹn ó tún jẹ́ kí àwọn èèyàn kí ni wọ́n tún láǹfààní pé èrò tún pọ̀ sí i Hmm. àwọn yẹn kí ni wọ́n tún wò dáadáa sí hmm. lẹ́yìn ìgbà yẹn bá fọ́ lọ sí ti Twitter ti Twitter yẹn mo tẹ̀lé pé Twitter yẹn ó jẹ́ abala tí tó máa ń fẹ́ ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó bá ti ju báyìí gbó hmm. báyìí àwọn yẹn kí ni wọ́n ti fọ́ọ̀lù ẹ̀ wọ́n ti sáré wò wọ́n báyìí ló ń ṣẹlẹ̀ kọ́ báyìí. kì í náà ṣe gbogbo èèyàn ló mọ Twitter lò ó ṣe gbogbo èèyàn náà ṣe gbogbo èèyàn ló mọ lò. ọjọ́ kan mi bi a máa fàyè sílẹ̀ gbogbo àti kọ́ gbogbo àwọn bẹ́ẹ̀ ni bá ṣe ń lò ó ló pọ̀pọ̀lọpọ̀ kàn lọ síbẹ̀ ní káṣáàlù káṣá máa tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé hmm. wọn mo tó pé gẹ́gẹ́ bí àkókò tí kò sí ni àbá ní kíyá kíni ká ṣe àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́rẹ́ sí àwọn application kan oríṣiríṣi kíni wọ́n sì wà bẹ́ẹ̀ pé àwọn náà wọ́n ní kíni wọ́n ní abala ti wọn bí àwọn kíni wọ́n ṣe ń lò wọ́n sí. Hmm. bọ̀ ìtí mẹ́rin tí mo dárúkọ tó ń trend jùlọ lọ́wọ́ ẹ̀ ti Facebook youtube instagram, instagram. twitter yẹn ah àsìdè hot ni kò sẹ́ni tí ò ń lò ń gbóná ni ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo abala mẹ́rin pátá ní tẹlifíṣàn Orísun gbogbo pátá la ní ibẹ̀ làwọn olùfẹ́ ayé kí ni wọ́n tún máa ń sábà wo àwọn iṣẹ́ ọlọ́kùnrin-jọ̀kan èyí tí à ń gbé ṣe fún ọ̀pọ̀ mm. láǹfààní láti wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tó máa lọ sí abala ayé kí ni twitter wa tó máa lọ sí social media ayé láti lọ wò níbẹ̀. àmọ́ ó tún wá ní àwọn applications kan tó yẹ pé àwọn aráalé ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé a sì ní àwọn nǹkan yàtọ̀ sí àwọn mẹ́rin yàtọ̀ sí Instagram yàtọ̀ sí Facebook yàtọ̀ sí Snapchat yàtọ̀ sí eh, Twitter, Twitter. a sì ní àwọn application bíi WeChat ó wà hmm. àwọn bíi Flickr ó wà àwọn bíi Pin, um, Pinterest ó wà àwọn bíi LinkedIn gbogbo ẹ̀ pátápátá òun ló wà